عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا نعم عفوا الصفات aṣọ náà dára. Aṣọ fáàkì sí. Ó gbé máa bákúbákọ̀. Máa bákúbákọ̀. Ìyẹn rà fáyì, mọ́ ojú mi pé èdè Ghana àti ti kéwú. Ìgbàjọ̀ wo lé Ewo tún lélẹ́rẹ̀ o. Máa bákúbákọ̀ ní kúrúzù. ما بقى بقى الخوذ إلا من تعلمي إلا من تعلمه ما بقى بقى الخوذ إلا من تعلمي يشكو إلى الماء ما قاطع من النار يشكو إلى الماء ما قاطع من النار يشكو إلى الماء ما قاطع من النار لو كل كلب عوى alùkọ́mtùhù hajjarọ̀. Lọ́rùkúlù ẹni àwà alùkọ́mtùhù hajjarọ̀. Ẹ̀rí ń tọ́wọ́ ní àwà ọkọ̀ àwà ń bẹ kí ìgbókò nǹkan àwà kí nǹkan ọmọ gbogbo àbáàdì. Gbogbo. Gbogbo. Gbogbo. hawa náà ń bẹ kí nǹkan já tó wà لو كل كلب عوى ألقمته حجرا لو كل كلب عوى ألقمته حجرا لأصبأ الصخر مثقالا بديناري لأصبأ الصخر مثقالا بديناري tàbá wá tó fẹ́ bẹ̀ yóò náwù láàmù láti wá nílà àtìbá àṣọ́kùrù nìkọ́lù bìdì náà rí àtìbá àṣọ́kùrù nìkọ́lù bìdì náà rí máa bá kúbà kọlù kúrùzù ńlá níta lómi máa bá kúbà kọlù kúrùzù ńlá níta lómi kí lọ́wọ́ tó yẹ̀ṣìkú ìlànà máa خاف من النار يشكو إلى الماء ما خاف من النار يشكو إلى الماء ما خاف من النار لو كل كلب لو كل كلب لو كل كلب هوى ألفمه أجرا لو كل كلب هوى ألفمه أجرا صخر مثقال بدينار أعطبها صخر مثقال بدينار أعطبها صخر مثقال بدينار ما بقى إلا إلا أنت الناس أو كل كلب عواء الأرض ركبا لعل الحق مثقال بدينار Àwọn tí ó wá ní tí ó rí ìsinmi ń bi wàhálà ayé ara àwọn kọ́kọ́rọ́ tí wọ́n mú lọ́rí. Lẹ́ẹ̀kẹ́ hmm. sí. Hmm. Ìtàlù yìí yẹ̀ sí fún ìyàtọ̀ ọ̀rọ̀ àmì. tí ó ń fún èèyàn ní ọgbọ́n ẹni tó lè lára ẹ̀ láti ìgbàlódé mọ̀ wá rọrùn àwọn ọjọ́ wọn gbà wọ́n ma wá wo ìsinmi tí ó rí lẹ́yìn tí bá ní bákúbakù lè lágbáwá ẹ ma wọn kẹ́kì ẹ ti fún àjọ tó jẹ́ pé ń gbà mi bá hónú ẹ̀sàn ilé kẹtù ìjọ kẹtù kí ni ìjọ ọmọ ìjọ náà ni ọmọ kẹtù kí ni kẹtù ìjọ ọmọ ìjọ náà ni ọyẹ kúúzù lọ́dọ̀ wọn wá jábọ̀ ẹ̀yìn àfúàn nǹkan àjẹun ibi tá a bomi sí kẹtù. Hmm ṣùgbọ́n ó ní mẹ́jẹ̀mú kan tó fi jẹ́ kóòzù ìyàwó ìrúwà tí ó sàmì fi jẹ́ ìrúwà. Àkíyèsí báyìí náà. Ìgbàgbé tàbí rẹ̀ ẹ máa ma ìmọ̀ká tó fi pamọ́ báwà kí la máa ń pè ní ìrúwà. Náà ẹ̀wò ta ló bẹ̀rẹ̀ lọ́wọ́ kẹ́yìn wa tó tẹ̀ sí máa ń kájì alhamdulillah aráwọ̀ ìrìnàbù ajíbọ̀nrin ẹ̀sùn àmọ́lẹ̀ lábáwá ìjọ ẹ̀sùn àmọ́lẹ̀ lábáwá kí lábá ń pè ní rúwà kí tí ní ń pè bẹ̀ tí wọ́n bá ní indi ìrìnàwó làwó Jọ́sù wáyé fẹ́ bí i yìí pé, alẹ́ ẹ̀rọ ọ̀rọ̀ ọ̀rọ̀ mi ò, lọ́wọ́ fẹ́ ẹ̀rọ aláṣẹ fẹ́ ń bò tí mo ti gbọ́dọ̀ àwọn èèyàn. Yóò sàkẹ́lẹ́ ọ̀dọ̀ àti òyìn là ń ná o. Ọ̀pọ̀ ẹ̀wọ̀n náà ń jẹjẹ. Wọ́n náà kí ni? Ìjẹjẹ. Wọ́n ṣe ìrọ́bù ìfẹ́ ìwú kalẹ̀, ó kọjá abẹ́ ilẹ̀kùn. Ọlọ́sàn ah, náà. Àwọn náà ń jẹjẹ. Ọlọ́sàn náà. Mo ti wọ́n bọ́ta. Ọlọ́sàn náà. Sẹ́kàlẹ́ àyẹ̀ ó ní iná lọ àbàrí wọn nígbà ní mo ṣe kí náà ní ọmọdé bẹ̀ ṣe wí o. kò fẹ́ ṣe àtúfò ó ṣe àtúfò ṣe. tí ó tún fẹ́ ó ní ààyè ànàbí yìí o hasbuka lọ́wọ́ wà mọ̀ ní sàrà kàmínà lùmùkìnì mọ́kóyà ọlọ́run ti tú ọ ọmọ mọ̀mí náà ti tú ọ. ọlọ́run jọ ọ. ẹ ń bá ìmọ̀ àmọ́ òwe ó di ó di ó ní bọ́ wọn ti tú nù. pólítẹ̀sì mọ̀túmọ̀ mẹ́tòm tí ẹ̀ tí ó ní kẹ́ bá ti bá ó ló mọ́ ọmọ tìbẹ́ ìlú pẹ̀lú èkó nìkan. àwọn tí wọn ò jẹ́ àti tó ń pera wa lọ́ máa ná wọn sọ́n tàkàrí ìyá ni. tá a bá wá ní tọ́lọ̀ mọ́ parú wọn ṣé ara wa ká ń ṣàdúrà fún. o. ọ̀dà ojú táwa fi rí kéwù ní ọlọ́mọdé ọ̀pọ̀ o. àmín. àmín. Àkàrà fílù. Àkàrà mọ̀kànlá. Ìmọ̀lẹ́dún sọ̀rọ̀. Ọlọ́run sábà náà. Àmín. Ìjọ ẹ̀ blu. Wà lọ́dún sábà yẹn. Ìjọ ẹ̀ blu ṣe kí. Wọ́n ń jà ọkùnrin balẹ̀. Kẹ́kọ̀ọ́ àtàrí máa ń bà. Ilé ẹ̀jẹ̀. Kẹ́kọ̀ọ́ àtàrí máa ń bà. Ẹ̀jẹ̀ ọ̀gbìn ẹ̀. Àyè kẹ́kọ̀ọ́ àtàrí máa ń bà. Tó bẹ́ẹ̀ máa lẹ́nu àkàrọ̀ Kéwọ́ mi náà tó lórí sílẹ̀ àtàrí máa ń bà. Àánú kún mi. Àánú kún mi lọ. Àwọn ọ̀rọ̀ bàbá gúrùsù ẹsẹ̀ ìkẹ́sì sí rọ́kùnlá mọ́ bákúbákọ̀ máa bákúbákọ̀ lẹ́kù ìjòrí ńlá ṣe dáàrù rí wọ́n pẹ́kẹ́kẹ́ fún kẹ́kù pé múmẹ́ra ní pẹ́pẹ́ ọ̀gbọ̀gbọ́n ìwá ní ẹ̀ẹ̀bẹ̀ pé ìgbé tí ń kíun ara tí ń mẹ́lì hmm. nígbà ara wá ní kẹ́kù yóò wà mọ́ ẹ̀sẹ̀jọ́ ọ̀tàkùnkà yẹ̀ṣíkú ìlànà mẹ́rìnà ọ̀ọ́kà mìíràn yẹ̀ṣíkú ìlànà mẹ́rìnà ọ̀ọ́kà mìíràn yẹ̀ṣíkú ìlànà mẹ́rìnà ọ̀ọ́kà mìíràn yẹ̀ṣíkú ìlànà mẹ́rìnà ọ̀ọ́kà mìíràn kẹ́kùn kí pàjáre lọ bá omi pé omi wọ́n ti bọ̀ sínú mi ti pẹ́ wà lọ́ọ̀dẹ̀dẹ̀ ọwọ́ àbàtẹ̀ yọ lórí iná pẹ̀lú mi kí ní ara nínú ìgbé alúwẹ̀ ọ̀gbọ̀gbọ̀n wọ́n ń sọ fún kẹ́tù pé ló sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ ó sì ní sinmi nígbà tí omi gbúlé nù rẹ̀ olúmọ́ra mọ́ ìwà ń sọ pátápátá onígbé tí ń tẹ̀wò ìgbé yẹn wá mú inú àwọn èèyàn àdó sí pé a tẹ́sí ìgbà. Hmm. bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ ṣe ìfẹ́ papọ̀ gbogbo ìdáná kẹ́tù yìí ni ìfẹ́ bá lò kẹ́tù bá ṣe má ṣe bí a rẹ̀ ní máa ṣe ah. àjọ ọ̀pọ̀ gbogbo ìdáná wọn. Mm, mm, mm. bẹ́ẹ̀ ni bàbá mi kò ń gùn yín lá lè dá lùmí yàtìkú ìlànà ọba àmìlẹ̀ láàrin ní túnbọ̀ tún ìtòsíà náà ẹ̀yìn mú sókíà kò kíà bí kúúzù kẹtù máa bá kúpákọ̀ ìlàmíta alúmi kò yẹ máa dúdú tẹ́ẹ̀ẹ́ ṣùgbọ́n gbàtara ní àwọn ọ̀dọ̀gbọ́n sọ fún kẹ́tù pé sí sùúrù àwọn mọ̀para ní ọ̀pọ̀ tí mú mọ́ra ọ̀rọ̀ ògbà yẹ ṣe kú ìlàlìmọ̀ ìmọ̀ ọ̀sà mìíràn náà rí Ẹ̀kù wọ́n tí bàbá rẹ̀ lọ ọwọ́ omi tí mẹ́nu rẹ̀. Títò ni. Àtàárọ̀ ni ẹ ti bọ̀ sínú mi. tí ń bínú wọn náà bínú kí ni a gbé ọsọ rí iná pẹ̀lú mi sí ìnira ìpọ̀ ìmọ̀ kẹni káwọn ọ̀gbọ̀gbọ̀ ní tí ó ṣe ń kó bára ni ó bára máa yára wọn ní ni. Nígbà tí ọjọ̀gbọ́n ìwọ̀n sọ̀rọ̀ fún sọ̀rọ̀ fún, ó kò yẹ yín ní ọ̀yẹ́ wọn ọwọ́ afẹ́ kọ̀rọ̀ rọ́bà wọn hmm. ṣìntómi. ó ń pè làwọn olùkẹ́lẹ́bí kẹ́lẹ́bí kẹ́lẹ́bí làwọn olùkẹ́lẹ́bí náà wà àlìsọ́mùtù àjà olùkẹ́lẹ́bí náà wà àlìsọ́mùtù àjà ìgbésíbò àlàfíìbánisímọ̀ rẹ̀. ajá nàbáhà wọn máa ń lò fájá ajẹ́fẹ́. Káfí gbogbo ajẹ́ àwá ní bá ń dìbò fún gbòó mọ́ mi ni. Àlùkọ́tù àjọrọ̀ láti di inú fún mà. Mo wá ń sọ òkúta sí mẹ́lẹ̀, mo ń sọ ní òkèlè sí ẹnu ajá wọn. Lọ́pọ̀ ló dá nínú wọn. Gbogbo ajá, ní kẹ́kẹ́ ìní mo wá ń wáyè tó pé wọ́n máa sọ̀kù sí lẹ́nu gbó nígbà tí ń bá rọ òkú sí ọ lẹ́nu sínú rẹ̀ wú báyìí kókò ọ̀dà yìí. Ládùúgbò wa, àjàbí méje ní gbé mọ́ mi, wọ́n ń tàkùtà sí ẹlẹ́nu. Títí ìjọ ìtàkẹ́kẹ́ lérí àbẹ̀mọ́, mo tún bá sí Tíìtì ní lọ́wọ́ jẹ́ ìbílẹ̀ sọ̀rọ̀. Wọ́n bá jẹ́ pé mo mọ̀ bí tìtì mò ń ṣe ni, ká pé gbogbo ọ̀rọ̀ àwọn ẹlẹ́gàn mò ń fèsì sí ni. La لأتبع الصهر مثقالا بدينار لأتبع الصهر مثقالا بدينار لأتبع الصهر مثقالا بدينار Òkú tó tù wọ́n lẹ̀ tí wọ́n bọ̀ òkúta tó bá wá kù láyé, déédéé iye tí ó máa ń ta áùsì bọ́ọ̀lù. Iná ìwọ́n ni wọ́n máa tòkúta, tó wá sí ẹ̀yẹ èèyàn ní kẹ́rin sọ́dọ̀ mi pé ìṣàjẹ̀ ti máa ń dákẹ́ jù ẹ̀yìn ni mo ń tẹ́lá àmọ́ ẹgbẹ́ ìgbẹ́ ọ̀pẹ́lẹ́ ẹ̀yìn àti ọkọ̀ mọ́dúrájà àtúmọ̀ bá di tó máa ń gba yí jẹ́ títà òkẹ̀kẹ́ ní 50 million naira. Kìdí wọ́n. Ẹgbẹ́ ọkọ̀lẹ́ pẹ̀lú òyìnbó. Àbìdì náà rí àtùbà òní kíkọ́. Ìdí náà rí. Ìdí ń parí ẹ̀kẹ́ bẹ́ẹ̀ bí kíkú ọ̀bá ti ké mọ́ wọ́n bá pátì báwo ó ní gbẹ̀kẹ̀ tí máa ké tẹ́lẹ̀ ọ̀sí ilẹ̀ wọ́n bá pátì jẹ̀mọ́ ẹn tí ọ̀bá ti lè dákẹ́jẹ́ ayé ó sì jìde ní tẹ́ńfẹ́lá rẹ̀ kò sì tún ní èdè bí ti lọ gbígbé nira èrò láàrin ìṣẹ́jú márùn wọ́n ti máa bó ṣe tó àti bó ṣe mọ́ ẹ̀yẹ ẹ̀rọ aṣọ kankan. ojúlẹ̀ fún un ọdún kẹfàrẹ tí ó tún parí mẹ́sàkì ní àyàn tí wọ́n ti ń pè lọ́gbà tẹ́lẹ̀ wọ́n ti mú ọwọ́ ẹni fẹ́ ti ń bẹnu wọn ọdún kejìlá tó parí tẹ́rì mọ́gbọ́n lórí mi tí ó máa di ọgbẹ́ tí bá ti pín méjì ní ìpèsè àkíyèsí hmm, àti mojú wọn lọ kọjá àbúrò mi ló kẹjọ wọn bá ní àmì òbí. Ah, èmi náà mọ̀ bú èmi náà sọ̀rọ̀ sí, wọ́n lọ́nà àtọ́kọ̀ mi àjẹ́bì àná rí. Àbájọ fún òṣìṣẹ́ ní tẹ̀sí láì. Ẹ̀yẹ̀wọ́ àtọ́kọ́. Fún òkè ọkọ̀ rẹ̀, wọ́n bí àbùdá wọ́n bá dẹ́rù ẹ̀wò. Wọ́n á dẹ́rù wọn sí ìdìyàn náà rù.

ṣé wà lọ́dà jí o jẹmọ́ àkọ́ ìdàlélé o ó wá lé lára àwọn ogun ìgbàwọ̀ ọkùnrin lọ ní ìsàkóso ní o kọ̀ọ̀rọ̀ náà tí ẹ̀mọ̀ pẹ̀kẹ́ tó ọ̀bà dìṣe mo ti lò tẹ̀ ta ó ní bọ̀wá tó dá nìyí tí ò ní wúlò fún ara ẹ̀ gẹ́gẹ́ mọ́ ọmọ ẹ̀kẹ́ ìjọ wọ́n fẹ́ fi ṣe ìyẹ̀fẹ̀ wọ́n ní ń da ìyẹ̀fẹ̀ nù ẹ̀nà tó mú. Abdullahi ní olómi. a tún wọ́n ń tọ́ka ẹ̀jẹ̀ two kò lè lò ó pàtí kẹyìn èyí táyé sí ń wà nù kí láyé wà ń wà nù jọmọ́ ọ̀rọ̀ jí ẹ̀ ọ̀rọ̀ jí ẹ̀ oògùn ní níyì ni ọ̀rọ̀ púpọ̀ owó lè nílẹ̀ ọ̀rọ̀ jí ẹ̀ ó dẹ̀ níyì o ọ̀rọ̀ jí ẹ̀ ó dẹ̀ níyì o ọ̀rọ̀ jí ẹ̀ ó dẹ̀ orí ọ̀rọ̀ díẹ̀ oògùn lè ní ọ̀rọ̀ púpọ̀ owó ẹ̀dẹ́ nílẹ̀ tí ṣùgbọ́n àti ìrànbá wá pẹ̀lú ẹni tí ń bú ní ìtọ́lọ̀ ọ̀rọ̀ tí ọwọ́ àti láyé ń gbòmí ọ̀rọ̀ ayé hmm. wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ìbú pẹ̀lú ẹ̀lẹ́yàlúwàlá ọkọ̀ pọ̀lọ̀ làtínà sẹ́rí pé olórí burúkú yìí jẹ́ ọ̀lọ́pàá ọ̀pọ̀ ṣẹ́rẹ̀. náà ẹ̀rẹ́ yìí àṣẹwé lọ́wọ́ ẹ̀rẹ́ ẹ̀bí wọ́n ẹ̀ẹ́dẹ́ pé torí fún ọmọ akóyé dé ìwé lọ́mọ lọ tó ṣe àyíká tó ń tẹ̀. ọdún tí ó mú wípé ìdájú amúrú àrà. tó nàìjí ohun ọ̀gbẹ́ni ń bá torí ọmọdé ṣe èdè torí àgbàlagbà fúlàní ọlọ́ọ̀tì tó jẹ́ kí ọmọdé ṣe kí nípa ìpínlẹ̀ ọlọ́run bá bẹ̀. ọlọ́run ló sẹ́kọ̀ọ́ wọ́n wá bẹ̀kù tó ń gbé wéèkì. ìfúnpá ti gbọ́ ọgbẹ́ tó bẹ́ẹ̀ ni. jẹ́mọ̀ ìsá agbórin yìí. oyè oyè. ọ̀dà ẹni tí bá wà máa dákẹ́ tó pọ̀ nù tó yà máa bú ń tọ̀. àtúntò ń ṣe wá lóore ká ní ìbàdílé kọ́nù ọ̀rọ̀ yìí wọ́n mọ̀ kó gbogbo òkúta sí mẹ́lì wọ́n mọ̀ ẹ̀lẹ̀ mọ́ dùgbò lùgbì ajá tí ń gbogbo púpọ̀ tí ń gbogbo òdì kó fi àdìgbò òkúta yọ tí a rí pé ẹni tí ọ̀bá ni máa kó òkúta sájá lẹ́nu ọ̀rọ̀ tó sàdúrà o gbogbo ẹni tọ́lọ ń bá pé kájọ ní àjọṣepọ̀ kò tó lọ́dọ̀ ọ̀tẹ̀mí ibi ẹbá tí ń sọ̀rọ̀ mi láìdá mọ́gbìjà mi ò mọ́gbìjà kí ó lọ wá kí ó kí ó náà sì ní ó kí ó ní ó kí ó sì mọ́dọ̀dọ̀ bẹ̀ fọ́ máa mú lọ má kí ó ní ó kún mi ní òlú mi wàlá tẹ́ǹgùrù ìlàmẹ́ni kún mi ní òlú mi wàlá tẹ́ǹgùrù ẹlùwá ìdílé bá rí. بذاك وجيا واحد لباري ومن بذاك وجيا واحد لباري ومن بذاك اغني العلوم ولا تنظر إلى عملي ولا تنظر إلى عملي وقضي بذلك وجه الواحد الباري وقضي بذلك وجه الواحد الباري وقضي ذلك وجه الواحد الباري ọmọ tí wọ́n ní àfà máa kú fún yìí kí ìgbẹ́ntẹ́ sọ yìí àfáwá ní ìdáhàmà rọ́ríkà bí a ṣì járe láàtà àmàrú ìdáhàmà rọ́ríkà dáadáa وجل بما روقت للعود للنار للنار àwọn ẹni láwọn àfáà tí wọ́n fi dáadáa lọ́lẹ̀ láti àná wọ́n máa sọ fọ́ máa sọ ọwọ́ máa sọ ọkọ́ máa jẹ́ pé mi ní tọ́lọ́ pápá rí ọgbà Wàlá àdàmù láàmù. Ẹni àbá àti mọ́ nǹkan mọ́wọ̀ mi o. Bí mo ṣe rí mọ́wọ̀ o, kí n tí wọ̀ fẹ́tọ̀dọ̀dọ̀ ní kí wọ́n máa lọ. Ah, àwọn sọ́rọ̀ àwọn aláyé ìjẹjà. Ẹ̀yin di ọmọ wá ké àbálé ìdáàmà rọ́ríkà. Ìlàṣìdá àrílà. Abẹ́rẹ́ Ìfọ́pá tí ní rẹ̀, o ní ó yíwọ láti lé dé àjò tọ́ lọ, bá tẹ́ ìṣẹ̀gbé lọ. Kí ló lò? Mọ́ wá mú ọ lọ sínú oko èso. Ní àwọn tí ń ṣe lọ, déédé tí sì lè gbà tí bá tẹ́ ìṣẹ̀gbà, èyí ó yíwọ ọ̀sì lẹ́ṣẹ̀ ní ìṣẹ̀ Fájìmì sì máa rọ̀, èso ni ọmọ ẹgbẹ́ tí mo bá kẹ́ẹ̀tì rẹ̀. Wà ó ìrú rẹ̀ lè lẹ́rìí sí ìjọba ọba bá ti fẹ́ nínú ọkọ̀ èso, fún oúnjẹ tí ọ̀bẹ jẹ yóò fi à. ahun pọ̀ tó Àwọn pọ̀ àwọn pọ̀ ọwọ́ akẹ́kọ̀ọ́ máa ní kéde. Ó yẹ jọjọ o. Ẹ jọ o. Mo kọ́ àwọn ọmọ tí òun lọ. Mo kọ́ ọmọ ni o. ni o. Àwọn Àwọn Àwọn ṣé kọ́ wà dé ẹni oṣù báyẹn. ìyẹ́dẹ́ wọn ti jẹun látàlẹ̀ wọ́n mú ọkọ lójú ẹ̀dá wọn ti wọ́n jẹ gbogbo àkàlẹ̀. ó ní ìsá ìṣẹ̀yọkọ̀ lóò rí gbogbo ẹ̀ ṣe wá ń lọ́lù báyìí ẹ̀ẹ́dẹ́ á lọ̀dọ̀ àwọn ẹbí yìí ni ó yẹ pé mhm. ibi mo ti kéwù ní kéwù tóbi tó rẹ̀ ní ẹmọ ẹ̀fà àfáà tó ṣe kí ni ó wà tí a bá kí àfáà mi wọ́n lè dúró yẹn. Àti bá tó pẹ̀ síbi tú rẹ̀. Táàbá bá gbé síbi tú rẹ̀, wọ́n àgbé inú wa dùn. Wá o, ó ké ìlú náà tó rẹ̀ ní èrè náà tó ní. Ó wá. Ó wá ti sọ bàbá mi náà ló ń ọ̀rọ̀ wọn. Eléyìí ọba tó dámi ẹbí ọgbùn jẹ. Ìdí ọba tí wọ́n ń sọ́lá ìdá tí ọ̀tẹ́ lọ́rùn tẹ́ bá dígbàdá tẹ́ ilé sọ. Ìgbà kúsọ́ sùsù wà rí bá wọn. Sọ́ọ̀mọ́ wọn ni. Mo mọ̀ ọ́lẹ́ ní ẹbá kóbò wọn náà. Yà tó padà kọ́ máa lọ. Ṣùgbọ́n wọ́n wá jẹ́ pé ọ̀nká apá àtọ̀kù sẹ́mi ah. kó máa Ìrìn ẹ̀jẹ̀ kọjá bọ́ bá ti á lọ lọ́wọ́ aṣọ pẹ́lú òkú ọlọ́run àmọ́ pẹ̀pọ̀ o, ṣùgbọ́n lọ́nà méjì kí n tí ní orí bẹ́ẹ̀ o. Dàpọ̀ tí wọ́n bá sì jọ lọ́kẹ̀ náà, bá ní tí wọ́n náà ṣe o. Ká pé ṣubú àmì àbá ní lọ bá ní fọ̀wọ́n lójú wọn o. Afá àti ní ká fa án lẹ̀fọ́ lọ́n tó le dáàbòbò àwọn. Èmi ni mo sọ o. Ṣé wàá rọ̀gà? Kọ̀ọ̀kọ̀ ọmọ ẹ bá lè nira yín ha àti ẹni tí ní àti ìgbẹ̀ǹkẹ̀ tó lálùwà ó ká sí ìrìnàmọ́ bàbá tó ṣe lọ́wọ́ Ìgbòrí ìwé pé bí ó ń bú àmìnàbí ìṣọ́ ọba aráyé olè dá sí, kò jẹ́ bá ń bèèrè àtàrí àkànmọ́, èmi àtàrí àjàgbé, tó kù bẹ́ẹ̀ àlẹ́kọ̀ọ́ nígbà tí tó rẹ̀. Sórí ti fi òkè kọ́ ìdà ni, ṣùgbọ́n kí èsì rẹ̀ kẹ́yìn ó lò, èmi ń lò ń tèmi, kò sì ń bẹ lóhun tó fi mọ́ bá dáadáa ń bẹ̀. Èmi èmi ló ṣe mọ̀ pé bọ́lọ́tà rẹ̀ mà rẹ̀ mà lẹ́tọ̀ ìsáyé èdè mi lórí omi òrò púpọ̀ lọ́ta o torí pé ìfún ọwá ṣe láyé pọ̀ hmm. kọjá kí wọ́n máa lé lọ kí tún máa wá wẹ́yìn ah. ẹni tí wọ́n bá lè wẹ́yìn o hmm. bí ọ̀bà máa rẹ̀ ohun gan ní ó kò kó tò tàbí ó kò rí lẹ́gẹ̀ẹ́ ìgbà o fi wẹ̀yìn sígbẹ̀ wà ní ọ̀tá ti di nǹkan tí mo bá wẹ̀yìn ó kó tó tọ̀ sí ní ọ̀rọ̀ ṣùgbọ́n ìtọ́ fi rẹ̀ ìwọ́ wà dáàmù kí ó bí eléyìí wọ́n wà sọ lókọ yóò sì gbókọ tọ́ ìjẹ́ ní ẹ̀bọ́ bá ìyá lólé pé àrífàmìlì ìlú wọ́n bẹ̀rẹ̀ ìpè ọjọ́ wọ́n tẹ́ fún ò kí ló pè àmọ́bẹ̀ ti kí ń fi èpè ní àì ọlọ́n ti adédé ò jẹmọ́ àmọ́ wá tó àwọn obìnrin àkọ́rídà ì tí ẹ̀yìn bá lè lò ní àárín obìnrin mẹ́wàá kágbàgbé pé ìlàjì nàìjíríà ìdí ọ̀dà láàárọ̀ kan. àbí láàárọ̀ obìnrin hundred. torí ìkẹ́tẹ́tẹ̀ márùn-ún láàrin yóò bẹ̀rẹ̀ ẹ̀yìn náà sì ni ẹ̀rí fẹ́ gbà nítorí wípé tí wọ́n bá ní èèyàn fẹ́ fẹ́ èbú ọ̀pọ̀ lọ́dún obìnrin jù sáré lọ. ọkùnrin lọ. ju ọkùnrin lọ. ọkùnrin lọ. inú ẹni tó yẹ kó bí ọmọ abú obìnrin máa bu ọkọ wọn. kò kó bí ọmọ abú ọkọ rẹ̀. Kòtòkó wa. Tọ́bì ipá tí wọ́n mọ̀ wípé kó wò bú ọkọ̀ lọ́wọ́ èdèrí ọmọ lókò wá sí. Ojú ẹ̀rọ fẹ́ sọ ọmọ di ọmọ nìkẹ́. Àbúgbẹ́ Ilé tó ti ń dàgbà o. Ọmọ mm-hmm. mm. A ẹ̀gbọ́gbọ́n tí dàgbà ọ̀rọ̀ tí kò yẹ kí ní ọmọ ìná o irú ṣáàkì ọwá ti mẹ́rọ̀ kan ní ìjẹta ọmọ òbí yẹn o وسلم على كثيرا والسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله الله وبركاته